àti ìgbé ìkóká o ìgbóra owó ìkóká o à ń lọ à ń padà sílé wa ilé ya ilé ya o ọmọ Yorùbá ilé ya ilé ya ilé ya o ọmọ Yorùbá ilé ya bí ọmọ bá máa bí àárẹ̀ tòbí ó yẹ ká máa dà sílé àti jáwé náà kan tí kò yọ láti ń gbé mi ní àgbọ̀nà ìlera ìlera o ọmọ ayélujára ìlera ìlera ìlera o ọmọ ayélujára ìlera ìlera ìlera o ọmọ ayélujára ìlera bí ẹ kò bá bá ní àárín rẹ ṣùgbọ́n yẹ ká máa jà sílé àti jáwé náà kan tí kò yọ láti ń gbé mi ní àgbọ̀nà. Tí ọ̀pọ̀lọpọ̀ bá ní ìlú rẹ̀, ṣùgbọ́n ẹ bá padà sílé. Adéwà